àwọn èdè mẹ́fẹ̀ẹ̀fà yẹn ló ti claim pé òun fi lọ nínú ẹ̀mí àwọn èdè mẹ́fẹ̀ẹ̀fà yẹn ni Mirza Gulam Ahmadu fi claim wípé òun fi ládàá. ṣe wá rí àwọn ìmísí irọ́ rẹ̀ yẹn gbogbo onú èdè mẹ́fẹ̀ẹ̀fà yẹn náà ló ṣe tíà fún ó ṣe ti gẹ̀ẹ́sì lọ́tọ̀ ọlọ́run ló mọye publication Mirza Ghulam Ahmadu tó ṣe lórí gẹ̀ẹ́sì tó fèdè gẹ̀ẹ́sì ṣe aláwo ló mọye publication rẹ̀ tó ṣe tó fi kó irọ́ rẹ̀ jọ sínú èdè Urdu rẹ̀ the same thing èdè Punjabi the same thing pẹ̀lú èdè Hebrew the same thing pẹ̀lú èdè Persian the same thing pẹ̀lú èdè larubawa. tíra Mirza Gulam Ahmadu tó kọ kó tó kú ò láyé tí a bá kà ní méní méjì nínú èdè kọ̀ọ̀kan nínú èdè kọ̀ọ̀kan tó kọ tó fi ń kílèmù pọ́lọ́ ń fi bó sọ̀rọ̀. ó tó ogún ọ̀nà mẹ́fà mélòó nù one twenty nínú àwọn olórí ibú èèyàn tó sì kọ ìwé jáde jùlọ mirza gulam ahmadu jẹ́ kan nínú wọn tó jẹ́ ìwé ìṣìnà. gbogbo èdè mẹ́fẹ̀ẹ̀fà tó gbọ́ ló fi sọpọlọ ń bò ń sọ̀rọ̀ tó sì kọ ìwé jáde lórí wọn. tí a bá wá sọ wípé ká máa wá gbogbo ìwé yẹn káàkiri à lè rí i torí pé àwọn tí wọ́n ní nǹkan wọn èyí tó bá wù wọ́n ni wọ́n ń fi ta ń bẹ̀ àmọ́ èyí tó kọ ní èdè lárúbáwá àwọn òwe rẹ̀ tó kọ ní èdè lárúbáwá wọ́n lísìtì ẹ̀ sí inú ìwé tí à ń wò lójú screen yìí àlè ìsìftà àlè ìsìftà ẹ jẹ́ kí máa rí ní mo bá ń sọ o àlè ìsìftà tí. Si, mirza gulam ahmadu òpùrọ́ tọkọ wọ́n list ẹ̀ síbẹ̀ ẹ jẹ́ kí a ka ẹ jẹ́ ká ka list yẹn jáde kí ẹ lè mọ̀ pé arákùnrin ọ̀pá irọ́ rẹpẹtẹ gan mọ́ ọlọ́ọ̀ni o ọ̀pá irọ́ rẹpẹtẹ gan ni. tí a bá wojú screen wa. ibi nínú ìwé al-istifta àwọn ìwé tí wọ́n sọ kọ́kọ́ ní èdè lárúbáwá tó ń kílèmù pé àwọn ọ̀rọ̀ tọ́lọ̀ ń bò ń sọ ló ń kọ síbẹ̀. àwọn náà ni mo fẹ́ kà jáde yìí. wa ni péjì lè wà wá bọ́ sí báyìí. ok péjì ẹ̀ wà ní last page nínú ìwé al-istifta al-istifta mọ́mú lọ́wọ́ yìí o tí gbogbo ayé ń rí yìí o al-istifta al-istifta meriza gulam ahmadu alikazab àwọn ibi tó kó irọ́ rẹ̀ tó pa máa lọ́wọ́ mọ́ àwọn ibi tó kó sí ibi tó kó àwọn ọ̀rọ̀ tó pa máa lọ́wọ́ sí nínú àwọn ìwé yẹn ó ní mo fẹ́ kà jáde ó pè kan ní ateblig ó pè kan ní ateblig ó pè kan ní tufatu baghdad ó pè kan ní karamatu sọdikin. So ó pè kan ní hamamatu lè búṣúrọ́ ó pè kan ní nuru lè haki volume one nuru lè haki volume two ó pè kan ní ìtìmáàmù lè hujja ó pè kan ní síru lè kìláfà eléyìí tá n ká lọ́wọ́ yìí ló pè ní al-istifta tá a fẹ́ kà lónìí al-istifta ó pè kan ní hujjatullah ó pè kan ní najimul huda ó pè kan ní i'jasul masih ṣé ẹ bá mi sírò rẹ̀ báwọn ẹ bá ń sírò òye ìwé yẹn báwọn ẹ jẹ́ ń ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ one atablig two tuhfatu bagdad three karamatu sadiqin four hamamatu li bushro five nuru li volume one six nuru li volume two seven itimamu li hujja eight siru li khilafa nine al istifta ten hujjatullah eleven najimu li twelve ìjáàsù lè mà sí thirteen alihuda fourteen ìjáàzù ahamadi fifteen mawahibu rahman kí lọ́kàn fifteen àbí alamatu limukarrabin sixteen síratu li abudali seventeen eighteen minanu rahman nineteen lujatu nur ìwé nineteen ni mirza gulam amadu kan lárúbáwá tó fi pa irọ́ mọ́ ọlọ́run pé àwọn ọ̀rọ̀ tọ́lọ́run bò ń sọ lòun kódà sínú àwọn ìwé yẹn ìwé nineteen lárúbáwá táwa gbé e sórí average wípé gbogbo ẹ̀ jẹ́ twenty twenty tàbó jẹ́ nineteen nineteen gan ó sì fi ìdè mẹ́fà ó fi kọ́ that is almost one twenty kátẹ̀wá sọ pé ó kéré parí o ọkọ̀ ìwé hundred ọkọ̀ ìwé hundred kẹ́ ẹ lè mọ̀ pé ẹni tí yóò wọ náà náà yóò ṣì wàhálà iná kì í ṣe ọ̀fẹ́ tí èèyàn bá fi lè kọ ìwé bíi hundred pẹ̀lú èdè lárúbáwá gẹ̀ẹ́sì pọ́njábì urúdù heberu àti persian èdè àwọn iran ní persian ká wá sọ pé ìwé kan tún bẹ tí ò dákọ́ ń bíi. iwe ka n'ubekwa ụda kpọmbe ịba ị ọ n'ukwu ewu ya na ọkwa baro hi amadi ya ọkwa kama baro hi amadi ya iwe ya ah iwe tụ ọ tụ da kọtụ pọ timoteo ọ sị ya n'isi nuzulu n'iwayi ọ waa eme ọ bụ nuzulu kwaninka adakụla na ha n'ikotolo wayi dịrị ha n'ikotolo wayi ọ waa tụkọ n'arubawa nuzulu kini kana ọ waa n'owere tụkọ n'arubawa agasi kpe m ọ ka tan m ọ ka ìgwè ti ọ kọ tan n'arubawa m ọ ka tan si bi tọtụmọsị bi kpe tabachawagbe sori afreji kpe ninu ede kọọkan o mirizagula amadu ọ kọ 2020 publication ninu ede mefa ninu ede kọọkan ọ baa kọ bi 2020. that is 120. ah ó tíra ẹ o iná rẹ special ní lọ́dọ̀ ọlọ́run o ọkọ̀wé almost 120. twenty láti fi pa irọ́ máa lọ́ pé àlọ́ ò bọ́ ọ sọ̀rọ̀ anyway o ti kú already ojú ẹ ti já àtúnṣe òṣèṣe fún ọmọ àfi àwọn tí ń bẹ láyé lónìí tí wọn bá gbá igi mọ́ inú etí wọn. now lẹ́yìn tá a sọ yẹn tán ẹ̀yẹn wò tá a bá wá ní pé gbogbo èdè yẹn gbogbo òwe tó kọ yẹn la fẹ́ kà tí èdọ́dún ti ń bọ̀ àní kà tán rándanrandan náà sì ló kọjọ ọbẹ̀ yàtọ̀ sí yẹn a tún rí ìdágara pẹ̀lú èdè èmi ò mọ persian ìmọ̀ punjabi ìmọ̀ urdu ìmọ̀ Hébérù ọ̀wọ́ méjì mo lè kà nùwé rẹ̀ ètò kan lárúbáwá àti ètò kan ní gẹ̀ẹ́sì. ètò kan lárúbáwá àti ètò kan ní gẹ̀ẹ́sì. Therefore, nínú gbogbo ìwé bíi ogún tó kọ lárúbáwá yìí tó sọ pé àwọn ọ̀rọ̀ tọ́lọ́ ń bò ń sọ lòun kó jọ sínú wọn. mo wá fẹ́ fi eléyìí tọ́ yín lẹ́nu wò ń bẹ̀ kẹ́ ẹ lè mọ bí ọbẹ̀ rẹ̀ ṣe kan tó ọbẹ̀ rẹ̀ ò dùn ọbẹ̀ rẹ̀ kan ni mo fẹ́ fi ètí mo mú lọ́wọ́ yìí mo fẹ́ fi tọ́ yín lẹ́nu wò ń káti èwo ti ń pè ní ìmísí ọlọ́run tó ń gbà wá àyítọ́ ló ń gbà yẹn ká tiẹ̀ kà sétí àwọn mùsùlùmí ká wo ọ̀nà tó gbàgbà in tó kó gọ sínú ẹ̀ tó ń pè ní wáàyí tó lọ ń fún òun pẹ̀lú ìyọ̀ǹda àlọ́hùn ka ìmísí rẹ̀ tó wà nínú ní a wà bẹ̀rẹ̀ sí ní gbéyẹ̀wò láti ọ̀la lọ a kà lónìí ok a wà á máa analyse ẹ̀ aya by aya tẹ́ẹ̀fì mọ̀ pé olórí burúkú ayé òun ọ̀run òní Gulam Ahmadu nínú ìwé yìí ní. page 86 page 86 ní ọwọ́ ọ̀parí níbi page 86 yẹn ibẹ̀ ni màá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ insha allah. kọ̀pọ̀ dandan kí wọ́n rí fèsì mi báyìí ìwé yẹn ni ẹ bá mi ṣe kó tóbi dáadáa. káwọn tí bá ń wò lójú fóònù wọn kí wọ́n lè rí a fẹ́ ka ìwé ìwé tí Mirza Gulam Ahmadu tó pè ní wáàyí tọ́lọ́ ń fún òun a fẹ́ kà sétí gbọ́ ẹ̀yin mùsùlùmí. Okay? wọ́n á rí kàbá náà. ok nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ ó ní wàkàlámà ní bìkàlímẹ́tìn nazkuru shay'an min ya fi hadha limakami wa kama nu'minu bi kutubillahi khaliqil anam màá túmọ̀ yẹn. ó ní wàkàlámàní bìkàlímàtìn olúwa ẹlẹ́dàá ó bá mi sọ àwọn ọ̀rọ̀ kan ó mi sọ àwọn ọ̀rọ̀ kan Mirza Gulam Ahmadu ló ń sọ̀rọ̀ o èmi ń bá túmọ̀ ohun tó kọ sínú ìwé ni o má sì yàn o. wàkàlámà ní ibi kẹlímẹ́ẹ̀tì Mirza Gulam Ahmadu sọ pé olúwa ẹlẹ́dàá bá mi sọ àwọn ọ̀rọ̀ kan o nazkuru shay'an mini a. a fẹ́ mú díẹ̀ wá fi áàzàlì ni ní ààyè tá a wà yìí nínú tíra al-istifta wà núùmínú ha. mirza gulam ahmed wa n sọ pé àwa amadiya a sì nígbàgbọ́ nínú àwọn ọ̀rọ̀ náà. kama nu'minu kama nu'minu bi kutubillahi khaliqil anam gẹ́gẹ́ bá a tún ṣe gbàgbọ́ nínú àwọn tírà lọ́wù ọba tó dá gbogbo àgbà ńlá ayé ẹ dákun yẹ gọ́n tó sọ yé àwọn tírà lọ́wù ọba ẹlẹ́dàá oni azabur ataurat alinjil, alquran, al-Qur'an ilé ìtọ́lọ́ ń dákọ̀ fún wa nù àti lè nímọ̀ ju ntọ́lọ́ bá fi mọ̀ wá lọ. ìjọ amadíyà ń sọ nísìnyí wípé gẹ́gẹ́ bá a ṣe nígbàgbọ́ nínú àwọn azabur ataurat al-injil al-Qur'an. alinjil, alquran bẹ́ẹ̀ náà la ṣe nígbàgbọ́ nínú àwọn ọ̀rọ̀ tí olúwa ẹlẹ́dàá bá Mirza Gulam Ahmadu sọ. ok agasi pé wọ́n láwọn gba Kùránì gbọ́ wọ́n láwọn gba àtàwọ́rá gbọ́ àwọn gba àlìǹjìlì àwọn gbà gbọ́ àwọn gba àzàbúrù àwọn gbà gbọ́ àwọn tún gbélé náà gbọ́ ṣẹ̀rí pọ̀rọ̀ wọn ti dàrú ọ̀rọ̀kọ̀rọ̀ wọ́n gbé síkò ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ èṣù wọ́n gbé síkò ọ̀rọ̀ ọlọ́run kò sí bí èèyàn ṣe fẹ́ gba ọ̀rọ̀ ọlọ́run gbọ́ tọ́jọ́rọ̀ ọlọ́run òdodo alukur'an azabur ataura alinjil tí ó tún wá nígbàgbọ́ nínú ọ̀rọ̀kọ̀rọ̀ tá a fẹ́ ká nǹkan ọ ṣó ń tọ̀hún nǹkan ọmọ ṣe. ó làwa fẹ́ mú díẹ̀ wá gẹ́gẹ́ bí tí mo sọ wípé ó pín gbogbo àwọn wọn wọ̀nyẹn ó pín wọn sínú àwọn ìwé rẹ̀ lọ ni. kódà mo lè sọ wípé èyí tá a fẹ́ kà yìí ọgbọ̀n ọ̀rọ̀ kan ni súrà kan ni. torí wípé ìkọ́ tó kọ́ ó fi bísímìlá ìbẹ̀rẹ̀ rẹ̀ ok tó fi wá kọ́ parí kò bẹ̀rẹ̀ omi pẹ̀lú bísímìlá yìí tó túmọ̀ sí pé ọgbà ọ̀rọ̀ kan ni ẹni ẹlẹ́ẹ̀kejì tí mo tún fẹ́ fi rinlẹ̀ fún wa ni wípé fún wípé inú ìwé tó ti kọ́ inú ìwé tó kọ́ sí. Si, ó pèwé náà ní al-istifta definitely ohun tí ń dọ́gbọ́n sọ fún wa ni pé súra al-istifta súra al-istifta so lọ́dọ̀ ìjọ amadíyà wọ́n ní ọgbà ọ̀rọ̀ kan tí ń pè ní súra al-istifta ìtumọ̀ al-istifta ó ní bíbéèrè béèrè istefta yestefti istiftaan kéèyàn béèrè béèrè ok so súra ìbéèrè súra ìbéèrè the chapter of question the chapter of question àwa ka chapter of question ìjọ amadiya ṣé tí ẹ̀yin mùsùlùmí ẹni tó bá mọ kùránì kéénú yín yóò ti máa fura mọ irú ẹni tí Mirza Gulam Ahmadu jẹ́ àmọ́dọ̀lá kí n tó sọ kí n tó sọ yẹn nípa tíya rẹ̀ tó ní ọlọ́nsọ̀kalẹ̀ fún òun tó pè ní al-istifta sura al-istifta. mo fẹ́ kà á fún yín báyìí o kẹ́ ẹ tẹ́tí ká ẹ máa gbọ́ o. bisimilahi